mo ṣe máa ń sùn lé tẹ máa ń fún mi lóúnjẹ láàárọ̀ lọ́sàn-án yẹn ẹlẹ́dàá mi wá mi pẹ́pẹ́ pé òun ò láìkẹ́ kọ́ máa bọ́ mi pé tèmi náà wá nǹkan ṣe. ìjọ ẹ tún padà ń ṣe ibi bẹ́ẹ̀ ń kọrin. mo ní kí n fi yọ̀ sí ni. iyọ̀ ti já báyìí. ẹ máa kóyọ̀ kónú ẹ̀.